ẹ káàbọ̀ padà orílẹ̀-èdè China ṣe àkọsílẹ̀ iye àwọn tí ààrùn coronavirus ìyẹn COVID-19 gbé ṣánlẹ̀ gẹ́gẹ́ bí ṣògo rẹ̀ ní kejì ti mú ìròyìn ọ̀hún wá fún yín nínú ọ̀sẹ̀ tí a wà yìí ẹ já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 lórí ayélujára social media. gẹ́gẹ́ bí àbábọ̀ àwọn digital twenty global overview wọ́n sọ wípé mílíọ̀nù márùnléní ọgọ́rin ó lé díẹ̀ eighty five point forty nine million ọmọ orílẹ̀-èdè nàìjíríà ni wọ́n ń lọ sórí ẹ̀rọ ayélujára alátagbà tó ń lọ bí ìdá méjìlélógójì nínú ìdá ọgọ́rùn-ún ọmọ orílẹ̀-èdè nàìjíríà lápapọ̀ wọ́n tẹ̀síwájú wípé mílíọ̀nù mẹ́tàdínlọ́gbọ̀n twenty seven million ni ó ti wá ń ṣe déédéé lórí alátagbà íńtánẹ́ẹ̀tì lórí ẹ̀rọ ayélujára ayélujára tí wọ́n ń lò lóòrèkóòrè nítorí ayélujára social media ti di bárakú fún ọ̀pọ̀ ènìyàn pé àwọn ọmọ orílẹ̀-èdè yìí tí wọ́n ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó lè sopọ̀ mọ́ ẹ̀rọ alátagbà íńtánẹ́ẹ̀tì jẹ́ one hundred and sixty nine point two million ní èyí tó ń ṣàpẹẹrẹ ìdá mẹ́tàlélọ́gọ́rin eighty three percent àwọn tó lè sopọ̀ mọ́ alátagbà nínú mẹ́tàlénígba ó lé mẹ́fà mílíọ̀nù ọmọ orílẹ̀-èdè yìí ìyẹn two oh three point six million àkọsílẹ̀ wọn wákàdí rẹ̀ nílẹ̀ wípé ó ṣeé ṣe kí àwọn ènìyàn tí wọ́n ń lo ẹ̀rọ alátagbà yìí tún rú gọ́gọ́ sí bí àwọn ọ̀dọ́ tí ọjọ́ orí wọn kò tíì tó lo alátagbà ṣe ń pọ̀ sí tí wọ́n sì máa máa bọ́ sí orí ẹ̀rọ náà láti ṣiṣẹ́ tàbí láti wo àwọn ohun tó ń ṣẹlẹ̀ lórí alátagbà káàkiri àgbáyé ṣògo rẹ̀ nìkejì. ẹgbẹ́ àwọn alágbélébùú pupa ìyẹn Red Cross Society ṣe ìwọ́de láti la àwọn ènìyàn lọ́yẹ̀ lórí ewu tó wà nínú kí a mọ́ lu ọmọdé nílòkulò àti nílò ní ọ̀nà àìtọ́ èyí wáyé ní ìpínlẹ̀ Èkìtì gẹ́gẹ́ bí aṣojúkọ̀ ròyìn wa ti ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì ti jábọ̀ rẹ̀ fún wa nínú ọ̀sẹ̀ yìí ẹ jáwòó ọmọ ní ìní olúwa ọmọ inú sì ni èrè rẹ̀ bí ọfà ṣe rí lọ́wọ́ alágbára bẹ́ẹ̀ ni àwọn ìwé rí ṣebí bẹ́ẹ̀ ni ìwé mímọ́ ti wí èyí ló wá mú kí ẹgbẹ́ alágbélébù pupa ìyẹn Nigerian Red Cross Society ẹ̀ka ti ìlú Adó-Èkìtì tó ṣètò ìwọ́de nínú ìlú Adó-Èkìtì tó jẹ́ olúìlú ìpínlẹ̀ Èkìtì láti fi ṣètò ìtanijí fáwọn aráàlú lórí ewu tó rọ̀ mọ́ lílo ọmọ belenja nílòkulò ètò ìwọ́de ọ̀hún tó gbéra sọ láti agbègbè fájuyì nílùú àdó-èkìtì ló dé agbègbè òkè old garage tó fi mọ́ ìjìgbò títí tí wọ́n fi yípo wá forí rẹ̀ sọlẹ̀ sí pavilion tó wà lágbègbè fájuyì níbi ètò ìwọ́de ọ̀hún ni wọ́n ti jẹ́ kó di mímọ̀ fáwọn òbí àti alágbàtọ́ wípé ó ti di ẹ̀ṣẹ̀ nípínlẹ̀ èkìtì kéèyàn mọ́ lu ọmọ belenja nílòkulò bíi kí wọ́n mọ́ gbẹ́rù lé wọn lórí lọ kiri lásìkò tó yẹ kí wọ́n wà níléèwé àti kí wọ́n mọ́ bá wọn wí lọ́nà tí kò tọ́ nípa kíkọ wọ́n ní abẹ lára tàbí kí wọ́n kó ata sójú ara wọn nítorí ẹ̀ṣẹ̀ kan ààbò míì tó fi mọ́ fífipá bá wọn lò pọ̀ tàbí kán máa fi wọ́n ṣe òwò ẹrú nínú ọ̀rọ̀ tirẹ̀ ni akọ̀wé ẹgbẹ́ alágbélébù pupa níjọba ìbílẹ̀ àdó-èkìtì ìyẹn ọ̀gbẹ́ni adéoyè owólabí ti sọ pé ó jẹ́ ohun tí kò tọ́ láti máa fipá bá ọmọ belenja lò pọ̀ Bákan náà ni Ọ̀nàrẹ́bù Fẹ́mi Akíndélé tó jẹ́ ọmọ ilé ìgbìmọ̀ aṣòfin ìpínlẹ̀ Èkìtì tóun náà sì jẹ́ ọmọ ẹgbẹ́ alágbélébùú wa sọ wípé ó jẹ́ nǹkan tó burú jáì kí òbí tàbí alágbàtọ́ ó máa lu ọmọ bélenja lọ́nà tí kò tọ́, pẹ̀lú àfikún wípé ó yẹ kí òbí ó mọ ibi tí ẹ̀tọ́ rẹ̀ lórí ọmọ kí ọmọ náà sì mọ tirẹ̀ lábẹ́ òfin. Láti ìlú Adó-Èkìtì, Bánkẹ́ Fájuyì ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Orísun ìpè ti jáde sí àwọn ọmọ orílẹ̀-èdè nàìjíríà láti máa kún fún àdúrà gidigidi lórí orílẹ̀-èdè yìí torí ọ̀pọ̀lọpọ̀ ohun tí ọlọ́run ti sọ ní àsọtẹ́lẹ̀ lórí rẹ̀ ló ti bẹ̀rẹ̀ sí ní ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ yìí ti ti ẹni tó jẹ́ ìránṣẹ́ ọlọ́run ayaba jésù jáde tá a sì jábọ̀ rẹ̀ fún yín nínú ọ̀sẹ̀ yìí ẹ já wò gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ìpè tún ti jáde sí láti máa gbàdúrà láìsinmi àti láìṣàárẹ̀ látàrí ohun gbogbo tó ń ṣẹlẹ̀ ní àyíká àti agbègbè ní tòrótìbù ilẹ̀ yìí ẹni tí ó tún ìpè yìí pè ní ìránṣẹ́ olúwa felicia mudúpẹ́ olúwayẹmí wípé àsìkò àdúrà lélẹ́yìí fún gbogbo ènìyàn láti mú un ní pàtàkì wọ́n sọ wípé gbogbo ohun tí olúwa sọ ní ìparí ọdún tó kọjá ní ọdún 2019 ní oṣù kejìlá december lórí ọdún twenty twenty ní gbogbo rẹ̀ ló ti fẹ́ẹ̀ ṣetán láì tí ì bọ́ sínú ìdajì ọdún twenty twenty yìí ẹ gbọ́ bí ó ti sọ. àkọ́kọ́ bẹ̀rẹ̀ látorí bí ojú ọjọ́ yóò ti rí twenty twenty ojú ọjọ́ yóò ṣe ségesège òjò kò ní rọ̀ ní àkókò rẹ̀ àkókò ọyẹ́ àkókò gbogbo àkókò máa change ọyẹ́ kò ní mú ní àkókò rẹ̀ bẹ́ẹ̀ ni òjò kò ní rọ̀ ní àkókò rẹ̀ àwọn ọjọ́ ojú ọjọ́ yóò ṣe ségesègesègesège oòrùn yóò pọ̀ dẹ́ iná iná ewu iná yóò wà níbi gbogbo ká máa gbàdúrà kọ́lọ́run kó bá wa ṣẹ́gun ẹ̀ dẹ́ omi tí ò gbẹ rí ó máa gbẹ nítorí ọ̀gbẹlẹ̀ yẹn ó máa lágbára tó yẹ pé àwọn kànga máa gbẹ àwọn kànga máa gbẹ gan-an ní 2020 ìṣẹ̀lẹ̀ kan yóò ṣẹlẹ̀ ní orílẹ̀-èdè yìí òṣèlú kan tó ní agbára ní orílẹ̀-èdè yóò kọjá yóò sì mì orílẹ̀-èdè yìí tìtìtìtì kí a dẹ̀ máa gbàdúrà fún ìjọba tó wà lóde yìí kí ìṣẹ̀lẹ̀ náà kó má àfẹ́ẹ̀tì wọn ní year 2020 àwọn nǹkan yóò wálẹ̀ díẹ̀ ṣùgbọ́n àwọn kan míì yóò tún gbé sókè àwọn òfin kan yóò wá tí yóò ṣèkì orílẹ̀-èdè yìí ṣùgbọ́n kí a máa gbàdúrà kí ọlọ́run kó tọ́ ìjọba wa kí wọ́n dẹ̀ sọ fún wọn wípé gbogbo ibi tí páìpù epo tó gbà lórílẹ̀-èdè kan tọ́jú ẹ̀ dáadáa nítorí ewu iná ó tẹ̀síwájú wípé láti padà sí ọ̀dọ̀ ọlọ́run nìkan ní ọ̀nà àbáyọ sí gbogbo ìṣòro tó ń kojú orílẹ̀-èdè nàìjíríà bíi àìsí owó àìsàn ìjàmbá iná àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó wá ń fi àsìkò náà pé gbogbo àwọn ènìyàn láti padà sí ọ̀dọ̀ ẹlẹ́dàá wọn àti láti máa fi àdúrà ní òrèkóòrè ran àwọn olùṣèjọba àti àwọn olórí gbogbo lọ́wọ́ ní ẹ̀ka ní orílẹ̀-èdè nàìjíríà lákòótán ó rọ gbogbo àwọn ènìyàn láti rí dájú wípé wọ́n mú ìsìn ọlọ́run ní pàtàkì kí wọ́n sì mọ tí wọ́n gbàgbọ́ ṣògo rẹ̀ nìkejì fún tẹlifíṣàn Orísun. ọ̀gbẹ́ni Daniel Adéìgbà tó fara kááṣá ìkọlù ikọ̀ Boko Haram ní ọdún 2010 nígbà tó ń sì run ìlú bàbá rẹ̀ ti rọ ìjọba àpapọ̀ àti ìjọba ìpínlẹ̀ Èkìtì láti bójú àánú wò lórí ojú rẹ̀ tí wọ́n ti gbà lọ lọ́wọ́ rẹ̀ bí àti mú wá fún yín láti ẹnu aṣojú kọ̀ròyìn wa tí ń bẹ ní ìpínlẹ̀ Èkìtì daniel adéìgbà tó jẹ́ ọmọ ọdún márùndínlógójì tó sì jẹ́ akẹ́kọ̀ọ́-gboyè àkọ́kọ́ níléèwé fásitì ti ìpínlẹ̀ kogi ìyẹn kogi state university ló ti rawọ́ ẹ̀bẹ̀ síjọba àpapọ̀ ìjọba ìpínlẹ̀ àti tìbílẹ̀ tó fi mọ́ àwọn tó rí ṣẹ́gi ọ̀la fún lórílẹ̀‐èdè nàìjíríà láti dìde ìrànlọ́wọ́ fún un kó bàa tún lè fojú rẹ̀ kan ríran gẹ́gẹ́ bí daniel ti wí ó ní wọn ò bí òun láfọjú ṣùgbọ́n nígbà tóun sinlẹ̀ bàbá òun lọ́dún 2010 sí 2011 ló ń kó sọ́wọ́ àwọn agbésùmọ̀mí boko haram nípínlẹ̀ ìpínlẹ̀ Yobe lẹ́yìn tí wọ́n ti lò wọ́n gẹ́gẹ́ bí òṣìṣẹ́ àjọ INEC níbi ètò ìdìbò tó wáyé lọ́dún náà nípínlẹ̀ ọ̀hún ó ní nígbà tí ìṣẹ̀lẹ̀ náà ṣẹlẹ̀ wọ́n tẹ̀ ti rò wípé òun ti dolóògbé tí wọ́n ti gbé òun pamọ́ sínú ibi tí wọ́n ń gbókùú pamọ́ sí ṣùgbọ́n dókítà kan ló wá ṣàkíyèsí wípé ẹ̀mí sì wà lára òun ni wọ́n bá gbé òun padà sínú wọ́ọ̀dù. orúkọ mi ni adéìgbà Daniel mo jẹ́ ọmọ ìpínlẹ̀ Kogi Ìkóyìjú ní ìpínlẹ̀ Kogi. Mo dẹ̀ kẹ́kọ̀ọ́ gboyè. Mo kẹ́kọ̀ọ́ gboyè ní Kogi State University tí àwọn olóyìnbo pè ní bachelor's degree. Mo jẹ́ ẹnìkan tí ó fẹ́ràn ìlú orílẹ̀-èdè wa. Ṣùgbọ́n nígbà tí mo lọ sìnrúlu ní ọdún 2010, ọdún 2010 sí 2011, mo kó sí jàǹbá ọwọ́ àwọn boko haram agbésùmọ̀mí boko haram tó di pé ó gba ojú lọ́wọ́ mi mo padà sílé ayé láti inú mọ́ṣúárì kó tó di pé wọ́n rí i pé ẹ̀mí ṣì wà lára mi tó fi gbé mi lọ sí Maiduguri teaching hospital láti ibẹ̀ lọ mo ti bẹ̀rẹ̀ ìrìn àjò tí mo fi di afọ́jú ọdún yìí ló pé ọdún mẹ́sàn-án gérégé tí mo ti wà nírìn àjò àfọ́jú yìí. Ní báyìí, àjọ INEC ti gbìyànjú tiwọn torí ọ̀rọ̀ ìgbò àwa kọ́pà náà lò nígbà election lórí ìgbà tiwa náà bẹ̀rẹ̀ sí lo kọ́pà fún election. Wọ́n ti gbìyànjú tiwọn láti fún mi ní iṣẹ́ mo dẹ̀ ti ṣiṣẹ́ ní INEC lọ́wọ́lọ́wọ́ tí mo bá yín sọ̀rọ̀ ṣùgbọ́n omi pọ̀ ju ọkà lọ iṣẹ́ náà fún mi ó wù wọ́n náà kan ṣe ṣùgbọ́n ọlọ́run ló yé tí wọ́n á ké pe ẹ̀yin ọmọ nàìjíríà rere ẹ̀yin bá mi ẹ̀yin ìyá mi ẹ̀yin bọ̀dá mi ẹ̀yin àǹtí mi torí ṣẹ́gi ọ̀là fún ó wù mí láti rí ìnàsí ó wù mí láti ṣe rẹpẹtẹ padà forílẹ̀-èdè ẹnikẹ́ni tọ́lọ́run bá fi sí lọ́kàn láti ran Daniel Adéìgbàlọ́wọ́ lè pè sórí nọ́mbà yìí zero eight one four one six nine nine seven one seven ojú wa kò ní relédè wa o báńkẹ́ fàjòyè ló ń jábọ̀ ìròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn orísun. tó àkójọpọ̀ ìròyìn wa fún sáà tí a wà yìí kò ní ju bí a ti mú wa lọ ọpọ́ pàtàkì lọ́wọ́ gbogbo ẹ̀yin tẹ́ bá a farabalẹ̀ wò ó tọ́lá ò ní bá wa nínú sàárè àmọ́ ká tó mú àkọ́tún ìròyìn wá fún yín ní ọjọ́ ọ̀la ẹ jẹ́ kí a máa rántí wípé ọjọ́ méje pàtàkì ló wà tí ènìyàn gbọ́dọ̀ ṣọ́ ẹnu rẹ̀ àti rọ̀rọ̀ tí ó ti ẹnu rẹ̀ jáde àkọ́kọ́ ọjọ́ tí inú ènìyàn bá dùn jù ènìyàn gbọ́dọ̀ ṣọ́ ọ̀rọ̀ tí ò ti ẹnu rẹ̀ jáde àti ìlérí tí ẹni náà yóò ṣe látàrí wípé inú rẹ̀ dùn torí kó má wàá lọ di ohun tá a máa sọ tá ò ní mọ́. ẹ̀kejì ni ọjọ́ tí inú ènìyàn bá bàjẹ́ ènìyàn gbọ́dọ̀ mọ irú ọ̀rọ̀ tí yóò ti ẹnu rẹ̀ jáde níjọ́ tí inú ènìyàn bá bàjẹ́ torí wípé ohun tí ènìyàn bá sọ láti inú ìkorò ọkàn àmọ́ ọ̀ṣẹ̀ kó máa di wípé a sọ̀rọ̀ tí ò ní lè padà sí wa lẹ́nu mọ́ ayẹwa kò níyẹ̀ẹ́lẹ̀ Sekinat Ọláìdíraji ló ń kí wa pé ó dàárọ̀ ọ̀kọ̀ọ̀kan la